ẹ̀yin jogún àwọn bàbá tó sallallahu alaihi wa aláàbákan ní wa tó ṣàdúrà fún ẹni wọ ọba àmọ́ àdúrà ọba ẹni màkúbẹ́ ẹni sẹ́dá ẹ̀kẹ́ ẹ̀dá àwọn ẹni ọlọ́run bó ti jẹ́ pé ẹ̀yẹ́ lè má ti wù wá tí wọ́n fi nífẹ̀ẹ́ yẹn àwa nífẹ̀ẹ́ yẹn يقولوا ما شاء الله اللهم امين لا حول ولا قوه الا بالله يا سوره الدوها ما هو بسم الله الرحمن الرحيم ادعو وليلي سجا ما ولاك ربك ومن قضى للآخرة خير لك من الأولى لسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فهوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فهينا ومن يتيم ولا تحير وهم ساهلا فلا تنهر وأمر برمة ربك فأنت pàpọ̀ tó bá di sunday ẹ ní àsàlátù rahman ẹni tó bá fẹ́ gbádùn bàbá dáadáa kó wá pàdé wa ní ọjọ́ sunday wọ́n fún wa ládùúgbà nísì nítorí pé yìí ti ń gbèǹgbè àdúrà náà ọjọ́ ìmápẹ́ náà sunday eléyìí ti ń bá ọ̀túnla pẹ̀lú ọ̀pọ̀lọ́ àpọ̀jàgbàgbà àsàlátù ní ní àsàlátù rahman nígbà tá à ń ṣe àsàlátù rahman tó bá fẹ́ jàgbàgbà fún wa. Amén. pé gan-an tí ìgbà wo ló lẹ́nu tí ìṣòro gbogbo àwọn bá ìgbà wà sálẹ̀ tí a máa ń gbọ́ lájà àbí untuk lókè àwọn ọmọ haram bá ń kà ní kọ́mpútẹ́tì ó ti pọ̀ jù ó ti kọjá ọgọ́rùn-ún kì í ṣe ọdún pẹ̀sẹ̀tì one million pẹ̀sẹ̀tì ẹ̀ pé gan-an ẹ̀ tó wá níwà bẹ́ẹ̀ èyí ò sí tó báyìí kó máa torí ìyẹn ní knowledge kó má bí lójú ọ̀pá kó má ní mọ́ra mọ́ra ní ẹ̀kọ́ ó ju knowledge lọ òun lè fi tẹ̀lé báyìí nítorí wọn kò ní tẹ́ bá ń ṣe ìgbéraga mo sọ fún tó bẹ́ẹ̀ ní ìdí ìgbà ṣe ìgbéraga ló ń gbé ibi tó ń lọ mú òsókè tí òsókè yìí lẹ́yìn rẹ̀ ẹ̀tọ́ ìgbẹ́ ẹ̀tọ́ ìlú ọkọ̀ ní ibi ẹ̀tọ́ àtọ́ ìlú ọ̀rọ̀ ayé káàkì ẹ̀yìn tẹ̀ ń wà nílé àyè tẹ̀ ń gbé sìgá káàkì púpọ̀ àtẹ̀kùn yìí lágbà ìgbà tí mo wọnú sí ọ́rẹ́sì mi mo wọ́ oríṣi wọ̀ náà ó ní agbára gan-an ó ní agbára gan-an kò sígbà tí wọ́n ní oṣù méjì tẹ̀lé wọ́n gbádùn eh, eh, eh, oorun pa láàrin oṣù méjìlá ó ní agbára ọ̀rọ̀ ládàá ẹ̀rọ náà ọ̀nà àgbọ̀nà báyìí lọ́wọ́ mi ti oṣù làwọn tí ó wà nínú ọ̀sán ọlọ́run sí ní tó bá fẹ́ràn bá tẹ́ bá ti mọ́ ìkẹrẹ rẹ̀ sí ọlọ́run àwọn tó ń bẹ́ẹ̀ nínú ọlọ́run torí ẹ̀ tó bá ti tẹ́ ẹ̀ láyé lọ èrè ayé ti di mọ́ tí wọn ní kúrọ̀ ìdáhùn ẹ̀rẹ́ tó wá dé kó pẹ̀lẹ́ fẹ̀ sí mọ́sálásí bẹ́ẹ̀ bí ẹ̀ ní kankan wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kankan wọn kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kankan ẹ̀jọ̀ ayé lè pọ̀ lọ ẹ̀ ní tọ́jú. àmín. ìwọ tí wọn kà ní àdéhùn yìí sọ̀rọ̀ ọ̀gbìn ní kí ló wáyé sí ọlọ́run ní Amen. Gbogbo ẹni kò yọ ọ̀gá dúpẹ́ sí ẹni kí láàrin yìí ọlọ́run dúpẹ́ fún orí ilé ọlọ́run dàpọ̀ má da ọ̀gá ẹ̀ lọ́wọ́ yìí. Olú sọ́rọ̀ kò lè ṣe. Oníkùnrin ìlú ní kàmá ọ̀ṣà ọ̀gá sọ̀rọ̀ ìlú ní kàmá ìlú náà. Wọ́n sẹ́yìn ìlú olóore òun lè fàyọ̀. Ìjọ́sẹ̀ tọ́wá ní wọ́n fa ayọ̀ èyí jáde lọ́rùn. Ó jáde lójú láti tọ́wá fẹ́ fa ìwúyọ lára yóò jáde ọ̀bọ̀ra. Olóhùn wa jà ọ̀rọ̀ pé kò rọrùn bí ìyàn ti dà ọbẹ̀ rẹ̀ tó dà wọ́n bí àdúrà ní ọbẹ̀ ta nítorí ní ọwọ́ rẹ̀ wọ́n pé kí èèyàn wá wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tẹ́wọ́ ní kí èèyàn mú dípẹ́ lọ́wọ́ ìwà rẹ̀ yóò ṣàdí èèyàn bílẹ̀ ọlọ́run ní kí lọ́wọ́ ní kó wá òní bílẹ̀ àwọn àdásáwà rẹ̀ wọ́n wá gbà tàkàtàkà gbogbo tẹ̀ ìwé pátá kó dà lóyún ọ̀run àti tí èmi mú ọ̀rọ̀ yìí bá mi gbà kéèyàn tó gbé tí ètò wá sí ìrànlọ́wọ́ nínú sùn nínú àwọn ẹ̀fọ́n àwọn apá rẹ̀ lẹ́yìn ìlú ayé tán ẹ̀rí ìbàjẹ́ amúsá àti ẹ̀rọ amúsá àti ọ̀fà ní ìbàjẹ́ wákàtí kan ogún ọdún kan ọlọ́run tí ó fi wá ń tàbí àná tí wọ tí wọ ọ̀dọ̀ yìí kàbí níjọ ọ̀dọ̀ nílẹ̀ nílò àtó bí wọn kí kàtà tó kalẹ̀ òyìnbó láti ilé ọmọ ìgbé àwọn ìdàgbé yìí ọmọ ìdàgbé yìí àwọn mo gbẹgbẹ tó wá nígbà wọlé kọjá ìgbà tó ti bá àwọn ìgbà fún rẹ orí kí n báyìí tó gbèmí báyìí oláàrin ìbí gíga wọn mọ oláàrin aláàrin pé wọn ní bóyá wọn fòbí sọ ẹ̀yìn wọn ti náà ṣe wọn á wọ wí kókó ọjà yìí onímọ̀ ìgbà tó kán wọn wà ní wọn á fi dè é wọn ní wọn ní bẹ́ẹ̀ sí i. láàrin ní òsìnà lókè kò lè jẹ ọmọdé ẹ̀tẹ̀lẹ̀ àti èyí tó ní kéwọn wà lọ́dọ̀ òsìnà náà ìdílé bàbá mi wà á wúlá mi ó lè áfíà wọn náà ìwọ òwúrọ̀ òsìnà ní ìkẹ́ lórí ọmọ iṣẹ́ lílì jẹ lílù lílà lílù àtàwọn ọmọdé bí àsìkò ìṣòro ilé yìí ọlọ́run òfin rẹ̀ bá sì àwọn òṣèlú yìí tẹ̀lé dé ọlọ́run ìgbà rẹ̀ blue àwọn ìwàsílù blue bẹ àyíká kún lọ́rọ̀ lọ́jọ́ ìgbè ó kúrà lọ́wọ́ jẹ́ mẹ́ta kó bẹ́ẹ̀ ẹ̀yìn lórí kú àwọn láti fàtí bí lọ́jọ́ ìgbè ó kú wọ́n rọ́yìn mọ́ bá ọ̀ṣẹ́ àná mùsùlùmá sùlù ló bá kí àwọn bàbá kò sùlù lọ́jọ́ ìgbè ó kú lọ́wọ́ mọ́ ìkó wà fún wa lọ́jọ́ àwọn bá láìláìláì àwọn ọ̀dà àwọn ìyókùsà lọ́dún ìyókùsà lọ́dún ìyókùsà àmọ́ nípa dáadáa ló gbọ́ ọlọ́run iṣẹ́ àlọ́ ìyá. àwọn àwọn ṣèkú àwọn fẹ́lẹ̀ ẹ̀ ẹ̀rẹ́sì mẹ́ta àjọ ẹ̀rẹ́sì mẹ́ta lọ́dún ìyá ẹ̀rẹ́sì mẹ́ta àtọ́kẹ́ mo ti dé alámọ̀lẹ̀ ẹ̀yìn wọn ń dunú sí dunú sí wọn láì dúró lọ́dún ìyá ẹ̀rẹ́sì lọ́dún ìyá ẹ̀rẹ́sì bẹ́ẹ̀ àkóso àwọn alẹ́ Ọlọ́run tẹ tẹ tábà ẹ̀ lọ́wọ́ ọlọ́run ọlọ́run jẹ́ owó mú àmúlẹ̀ ní jìkìrì ní ayé ọlọ́run sàlẹ̀kùn ní gbogbo tí ń pàkàlù ní láyà tí bá ìlú jẹ ẹ̀yà ọmọdé náà láti wù àlàmọ́nà ọlọ́run nípa ìṣọ́ ìdùnnú lẹ́ka ayọ̀ ọlọ́run kọ̀ sọ ayé lọ́la eh, eh, eh, ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run àwọn bá wa mú sí الشيخ المفتي رياض dia هذه جمعية الإسلام الرحمن برياض لندن ọlọ́run ní àdúgbò ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ tí ò ní yìí àwọn àwọn ọmọ yẹn ọlọ́mọ ní náà yìí. àmín. ibi yìí tẹ́ bá dé bí iye kí ẹ dàpọ̀ yìí tó ní dáwọ́ rẹ̀ kásìmọ̀ sí sùúrù àwọn ẹ̀kẹ́ ìwé dàpọ̀ tọ́lá ń dáwọ́ àti ti ewé wọn ní mọ̀ àwọn ẹ̀kẹ́ wọn ti dà ní àwọn ẹ̀kẹ́ because téèyàn bá ṣe téèyàn bá wà láàrin àwọn èèyàn tó bá dá yàtọ̀ ó lè mọ̀ kí kí èmi ò sì mọ̀ bẹ́ẹ̀ èmi ò tó wá fẹ́ wọ kọ̀m̀plìtì tí wọ́n ní àbí àwọn ọmọ ìní ìní ẹ̀ tó lè mọ̀ wá ní bí kàtó ẹ̀ka ìdí sí mi ní ara ni kí ló dé báyìí wí ìlú ọ̀dọ́ ó sì fi wá kí jímọ̀ àwọn bàbá ti ìyá ìyá lọ́dọ̀ náà ọlọ́jọ́ ní gbogbo ọ̀gá ilẹ̀ sọ̀rọ̀ ní ìlọ́lá mọ́tò tó kọ́lá ilẹ̀ ìlọ́lá mọ́sàlùwà ọmọ lọ bẹ́ẹ̀ àbàtẹ̀lú dà ìlọ́lá mọ́tò tó kọ́lá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tó bá tó wá wọ́n nínú àbàlá tí ó bá dìda ọlọ́run ọlọ́run bá tó ọlọ́run àmín ní tó bá ti da ọlọ́run bá ti àmín gbẹ̀yìn aláṣẹ kíbe máa pọ̀ sí àmín ọlọ́run máa lọ sí àmín ọlọ́run rí yọ ọmọ tí ṣe yẹn lọ́dún tó gbé àkúrà lọ́dún tó lọ́wọ́ àti ìgbà tó yẹ orí wòsàn ní kaba ṣe é lọ́dún àbí nàìjíríà ní gbàgbé ọ̀sán gbogbo àwọn tí epo èmi ní kásá ni èmi ní kíndìn ní nígbà mi mo ti ṣe yà tí ẹni máa wo nǹkan báyìí pé tọ́ ẹgbẹ́ ìlú ní ilẹ̀ lọ́wọ́ tó ṣe ọ̀rọ̀ kó la àbí tọ́ fún yín ló ṣàwọn ọ̀nà àwọn ọ̀nà kó ìlà ṣàwọn ọ̀nà kó ìlà ìlà ṣàwọn ọ̀nà kó ìlà ìlà àwọn ìgbọ́n wa ayọ̀ lẹ́kọ̀ọ́ sí ìgbọ́n ìgbọ́n pọ̀ tó dáwọn ìgbọ́n dàrú ọ̀rọ̀ ìgbọ́n dàrú tí bá rí màá ní jẹ Belum muncul Dan mengubah, mengubah, mengubah. Because ini ini masuk orang di sini meji. Aku mah ya meji cuma cuma. Apa lo? Ah, oke itu. Ini megang, ini megang, ini megang. Enggak cuma yang di yoda. Ah, ini, itu ini Ini udah semua, ini semua, ini semua, ini semua. àti lágẹ́tò àràbíyà iná àràbíyà ó sáì ẹni tí ó wá àràbó òdìbò tí wọ́n sọ ìmọ̀ràn wa máa tó bẹ̀ ọlọ́run kẹ́ máa mú ilé ọlọ́run kún ìdí máa tó dáa gbogbo bí náà lè ti kó sọ̀rọ̀ bí mo ṣe ń gbádùn ní ìṣẹ̀lẹ̀ náà máa kí wọn ibi kí wọ́n ti parí kótópà rẹ̀ mo gbádùn lágẹ́tò àràbíyà rẹ̀ yá mo tó ń kó omi ẹ̀wọ̀n lẹ́fẹ̀ẹ́ yá kí ẹ fẹ́ bá rẹ̀ two minutes kí ti wọn á bẹ tọrọ fún làákàyè lọ́tọ̀ yóò tẹ bá rí ìkànnì òkèjì náà yọ làákàyè ọlọ́run ló dà ọlọ́run egun ẹni tí wàá tó bàjẹ́ ní ọlọ́run náà ìmọ̀ ẹ̀ pọ̀ gan ó pọ̀ gan ìjọ yìí náà tóbi ó kọ́ ìjọ yìí náà tóbi wúrà àpáàtọ̀ ọlọ́run yẹn àpáàtọ̀ yẹn ti gbẹ́gbẹ́ kìtìkì wọn ó dì láwọn òbí rà á ẹ̀mí ẹ̀rí ìdílé tí wàá dé náà ti gbé àpáàtọ̀ yẹ́n lóbi ń bẹ̀rẹ̀ lé ṣùgbọ́n nínú mọ̀ ní sọ̀rọ̀ bọ́n yóò mọ̀ ẹni wọn dàjẹ́ nìkan bàbá wa dé ká máa wá ẹbí ká abẹ́ àìsílẹ̀ lóńgbò yorùbá délé dé ẹ̀ bọ́t á ọlọ́run kí wọ́n wà ìjọ àlàmọ́ẹ̀ ọlọ́run jẹ́ túká wọn ọlọ́run jẹ́ túká wọn mọ́tò gbà lọ́kẹ́ lọ́wọ́ wa ní ikú láàárẹ̀ ní inú ìpínlẹ̀ nínú kó olú jọ fúnra rẹ̀ àti kánlé èèyàn ẹ̀yẹ ìyàtẹ̀wò náà ọ̀rọ̀ àti mọ́tò rẹ̀ sí ìjọba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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين